الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين يا عباد الله بارك الله فيكم ويسر الله أموركم وكتب الله أجركم وزادكم الله علما وفهما ونسأل الله سبحانه وتعالى الذي هدانا إلى الإسلام أن يثبتنا عليه وأن يزيدنا فهما دقيقا لدينه الحنيف والله سبحانه وتعالى يقول يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال يا أيها الذين يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله سبحانه وتعالى أوجب على عباده عبادته كما قال وما خلقت الجن والإنس إلا ليعبدون وأول ما ورد في كتابه من الأمور الأمر بعبادته سبحانه وتعالى وحده دون غيره لذلك من الأمور اللازمة الواجبة على كل مسلم أن يستزيد علم ما يتعلق بعقيدته وإيمانه لأن ذلك رأس ماله ولذلك نريد أن نذكركم بعشرة من الأمور التي إذا تمسكنا بها سيكون سببا في زيادة إيماننا ونسأل الله سبحانه وتعالى ayẹ̀zídana ìmánan wàtàkùwà ọpẹ́ ni fún ọlọ́ọba subhanahu wa ọlọ́ọba tí a dá ọpẹ́ fún òun tó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá kù sórí islam abẹ́lọ́ kó má ṣẹ̀ṣẹ̀ ká kú sórí islam náà ọlọ́ọba tí a dá ọpẹ́ fún yìí ó ṣe ìjọsìn ní ọ̀rọ̀ gbogbo wa lórí ó sì jẹ́ wa pé ìdí pàtàkì tó wọn fi dá òun náà ní pé ká lè fi òun ọlọ́wọ́ ọba àdìsí ọlá bí èèyàn bá ti wá fi ìjọsìn sílẹ̀ tí ò ṣe àbó ń ṣèjọsìn fún nǹkan ọdún tó yàtọ̀ sọ́lọ́wọ́ ọba wọ́n fi aṣọ ní kọ́díjàdà irú ẹni bẹ́ẹ̀ ó ti pàdánù tó ń jẹ́ àlùjọ́n náà ó sì ti pàdánù ọ̀nà tó lè mú ní jẹ́ àlùjọ́n náà kọ́lọ̀ ọba tó ṣe wá ní ọba àlùjọ́n náà tí a bá wo ọ̀nà tá a fi ń ṣe náà àwọn ọ̀nà yìí ọ̀nà tó pọ̀ ni wà ní àhásíhá nínú ètò ṣe pàtàkì jù nínú ọ̀nà tá a fi ń sin lọ́wọ́ ọba wúwá àti ìmáàlú bíi subhana òun ni ká ní ìgbàgbọ́ nínú ọlọ́wọ́ ọba àdékè ọlá òun ló ṣe pàtàkì jù wà wúwá ìfáàrí bẹ́yìnà ahli janna wà ahli náà òun tó bá ṣe fúyà láàrin ọmọ àdìjọ́ náà tọmọ náà òun náà ní ìmáàní òun ní ìgbàgbọ́ torí wípé kí ni ànábì sallallahu alaihi wasallam ó ní máa yẹ ti máa rí ahadun min ahlil kitab ó ní kan nínú àwọn ahlil kitab kò ní gbọ́ nípa èmi ànábì sallallahu alaihi wa sallam yahudiyun aw nasraniyun jíù ló jẹ́ ní àbí christian thumma lam yu'min bima ji'tu bihi illa kana min ashabin lẹ́yìn ìgbà tó ti gbọ́ nípa oníkẹ́ ànábì mú wá sallallahu alaihi wa sallam kò wá tẹ̀lé illa kana min àyàfi kíru ẹni báyìí kó jẹ́ ìkan nínú àwọn ọmọ náà kọ́lọ̀ ọba kó bá ṣe wá ní ọmọ náà kó ṣe wá ní ọmọ àdìjọ náà ló jẹ́ kó ṣe pàtàkì fún ẹnì kọ̀ọ̀kan wa ká mójútó ìmánì wa ká rí pé yẹ sí ìlú dá ìmánì wà láyà kóso fa ìdá àdákọ̀sọ̀ ká rí pé ìmánì wa ó ń lékún lójoojúmọ́ kò dínkù wà ìdá àdákọ̀sọ̀ tí ó bá ti wá dínkù a gbọ́dọ̀ mójútó àwọn àtìbáàbù alẹ́tí tùsàbíbó àzìyàdà àwọn àtìbáàbù tó jẹ́ kó máa ń ṣe sábàbí kí mọ́ ni máa lékún wà ní nàádìí al-asbab manuri alùdàkírọ̀ kò lè hà nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí kí mọ́ ni lékún òun náà ni fi afẹ́ sọ fún ara wa kọ́lọ̀ ọba ní kí ọlá kójú ṣe wá ní àǹfààní wà ní nàádìí فهم asma'illahi al-husna wa sifatihi al-ula nínú tí máa ń jẹ́ sábàbí kí mọ́nì yàn máa lékún òun ni ká gbọ́ àgbọ́yé àwọn orúkọ náà wọn bá àtìròyìn ẹ̀ falillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́run ní ọlọ́wọ́ bá láàrin ó ní àwọn orúkọ tó rẹwà fad'uhu biha ẹ máa pe ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn orúkọ ẹ̀. Ànábì sallallahu alaihi wa sallam ó ní lillahi al-asma'ul husna ó ní lè dáyé sísèó wà sísèó na isman ní ata ilà wàhídà ó ní ọlọ́ọ̀bá ní àwọn orúkọ ninety nine ó ní man hafidhaha dakhala al-janna man hafidhaha dakhala al-janna ẹ tó bá ṣú àwọn orúkọ yìí bí ìwìhà pẹ̀lú kó ha lórí wà tàdábò màáníhà pẹ̀lú wípé ń ronú sí àwọn ìtumọ̀ ẹ̀ wà fáàníhà àti kó kó àgbọ́yé wọn wà ìmáàlìhà ó tún wá gbìyànjú láti máa practicalize ìtumọ̀ àwọn orúkọ yìí ànábì ní dákọ̀ọ́lá àlùjànnà olùmọ̀ àwọn àlùjànnà wà man ahsaha ẹni tó bá wá gbìyànjú yòrọ́ ti máa ń ka àwọn orúkọ yìí ní yàtàdá ẹni bẹ́ẹ̀ àwọn àlùjànnà kọ́lọ̀ bàbá máa ń ṣàìṣe ní ọmọ àlùjànnà àwọn orúkọ ọlọ́run yìí لها أسباب ولها ضوابط ó láwọn nǹkan tó náà nínú àwọn nǹkan tó ṣe orúkọ náà tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípa aṣọ ànábì sallallahu alaihi ó sọ nú ọ̀rọ̀ ẹ̀ wà as'aluka bi kulli ismin huwa lak mo pè wọ́n náà ọba pẹ̀lú gbogbo orúkọ tó ń jẹ́ àwọn àǹzàǹzàwò fi kíkà rẹ̀ àbáwò orúkọ tó jẹ́ kó dárúkọ nínú tírà rẹ̀ àwọn àìlàǹkàwò àhàdàmìn họ́lìkì àbílẹ̀ tó jẹ́ kíkó fi mọ ìkan nínú àwọn ẹrú rẹ̀ wà húnmọ̀ àbíyá wà rúṣò àwọn náà lànàbí ọlọ́ àwọn orúkọ nínú kó jẹ́ pé

kọ́nà ti wá lọ́mọ àdìjọ́ náà. kéèyàn kọ́ wá jókòó ó ní àbójú ti dìkọ́bà orúkọ náà kọ wọ́n wá ní anna laka hada kéyì kó ló ti jẹ́ mọ́tà ìgbàwo tó sọ̀kalẹ̀ fún ẹni wà kẹ́yìfà àà níbo àyínà níbo ló ti sọ̀kalẹ̀ fún ẹni ó wá ní lánàá kò tòfin náà wájá àlè rọ́jò lórí ṣẹlí ìlú bayab àfihàn aṣọ ẹkùn fún irun orí ẹkùn fún ó wá sọ fún ìpé rẹ lágbájá nínú orúkọ náà òun ní báyìí òun náà wá gbọ́ sórí mímbà ó wá lẹ́yìn ìrìnsù ní mo ti orúkọ náà tuntun kan ẹ̀sọ́ fún pé kàzáfíà ẹ̀sọ́ fún pé kí òdì wà á ń ta jàjà lò nínà ọlọ́run òfin mọ́ kọ̀ọ̀kan yìí kò fi yí ẹ̀dá kan láàmọ́dá kó nùkọ́mọ́ wà lànà bí yóò lóòótá ẹ̀ màláìkà kan wá súnmọ́ lọ́hùn kó wá fi mọ̀ rárá òjíṣẹ́ kan látara tó jíṣẹ́ ló fi mọ̀ àyàfi tọ́nà ọba bá fi mọ̀ wọ́n ilà mẹ́rẹ̀rù táwọ́ mẹ́rọ̀ tó àyàfi tọ́nà ọba bá fi mọ̀ tó fẹ́ nínú àwọn òjíṣẹ́ rẹ̀ tó ilé ìjẹ́nu bọ́ọ̀bì tó àdá òfin kan tó tóbi jù tá a máa fi ń di orúkọ ọlọ́wọ́ ọba ẹlẹ́ẹ̀kí tí ó ṣe pàtàkì tá a dárúkọ fún wa òun náà ni wípé báàbù sifat haúsá báàbù sifat haúsá tí wọ́n bá sọ pé àwọn òròyìn ọlọ́run ó kẹnu min azma ìlà ó kẹnu ju àwọn orúkọ ọlọ́run ọba lọ min kó lè ní yùsà kófìfà látara gbogbo orúkọ ọlọ́run a lè yọ ìròyìn jáde arọ̀hmanu dùrọ̀hmà nínú orúkọ náà ní arọ̀hmanu dùrọ̀hmà nínú ìròyìn ẹ̀ على نور aláàánú ni ìròyìn ni àtòrúkọ ṣùgbọ́n gbogbo ìròyìn ọlọ́run kò ń ṣe ní gbogbo ẹ̀ láti lè yọ orúkọ jáde tá a bá yọ jáde bẹ́ẹ̀ tí ààrẹ ìfi ọlọ́run bá pe rẹ̀ lórúkọ báyìí fún àpẹẹrẹ ọlọ́run ní ọlọ́run àdèjì kọ́ òun náà ní kéèyàn máa gbẹ̀sán ọba tí máa ń tẹ̀sán lọ́dọ̀ ìròyìn ẹ̀mí wà láìsá ní àtìmáàlì láàrí alìmọ̀tẹ́fì alìmọ̀tẹ́fì ẹni tí máa ń tẹ̀sán ló jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ní orúkọ náà lè ánádá níta làmìyá bó fi kìtà rí ní wàhálà àlàlùsá kò sí ibi tí ànábì náà ti sọ ṣùgbọ́n ìròyìn ọlọ́wọ́n ọba àlejò ọlá ni òun ni àlejò kọ́ Allahu àzízó ló ń ti kọ́ ọba tí máa ń tẹ̀sọ̀ ni ṣùgbọ́n àlùmọ̀jẹ́pẹ̀mú lè gbá ní àtìmá ìláhi ta'ala wákàdáàdé nínú àwọn orúkọ tó yẹ pa gbìyànjú láti rí wípé aṣọ àlàádé mẹsìfátìdí àlàádé nínú orí ọlọ́run òun ni al-adil wal-adil lam yathbut min asma'i kò fẹsẹ̀ rílẹ̀ nínú àwọn orúkọ ọlọ́run nínú ìlú gbajúmọ̀ ní orúkọ ọlọ́run tá a máa ń pè wọ́n bí àdìjẹ̀lì láti máa ń rí àṣẹ ìjẹ̀lì tí ó ti yé jálá jàdáàlú nínú ìròyìn ọlọ́run ọba òun náà ni àdìjàdáàlú tí ó ti yé àwọn òròyìn yẹn àfi òní ọlọ́run ṣùgbọ́n káwá sọ pọ́nà ọba àjẹ̀lì ìrìnlẹ̀ rárá kò fẹsẹ̀ nílẹ̀ tábàrẹ̀ tó jẹ́ ábìl jẹ̀lì ẹjẹ́ ká máa ní kí ni jẹ̀lì ká máa pè ní ábìl jẹ̀lì torí pé àjẹ̀lì ìrìnlẹ̀ kò sí nínú orúkọ ọlọ́run ọba ó pọ̀ bẹ́ẹ̀ ní àwọn orúkọ tí ò ní díbi twenty àbí nineteen nínú àwọn ìta máa ń kà yẹn tó jẹ́ ninety nine yẹn tó jẹ́ pé kò sẹ́rì tó ni pé hadith wà tó máa orúkọ yẹn wá nínú sọ́nà tírìmì ṣùgbọ́n wà ní ìbónú Muslim nínú àwọn tí wọ́n gba hadith yẹn wá wọ́n láwọn ṣe ìdọ́fà ìṣìhàn ni wọ́n ṣe wọ́n wá wà lórúkọ ọlọ́run ọba wọn kó wa nínú hadith tí àlọ́bí sọ̀rọ̀ bá ń sẹ́lá sí ní ọlọ́run ní nàìjíríà ilé ìlú yẹn ibẹ̀ ọ̀fárí gbà yẹn wá ìmọ̀ọ́mù tìrìmìdì náà gbà wá àwọn wá kó àlékún tí Muslim wà ní ìbónú Muslim yẹn tó fi kún ìwáyà yẹn olókì jẹ́ kó gbajúmọ̀ tẹ́ bá dé lu síra hadith ẹ̀ lè bá pàdé ṣùgbọ́n hadith yẹn ò fẹsẹ̀ rí lẹ̀ sị àdìsù bá sì ti fi ẹsẹ̀ nílẹ̀ bákọ̀dá àìsókò ìdájọ́ ta bá mọ́lé lórí ó ti kí ni fọ́ nìyẹn so ilé ìkẹ́lò tí a ṣọ́ nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba ọlá nínú àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ nínú nínú àwọn nǹkan ta gbọ́dọ̀ ṣọ́ òun ni wípé látẹ̀sí tẹ̀sí ọba láàánú àtìlùhù kọ́sọ́kọ́nà ọba ròyìn rẹ̀ wípé fún àpẹẹrẹ yẹ́dùn mọ́ nípa ọkọ̀ àìdí ọwọ́ náà bá bẹ lórí ọwọ́ wọn àwa wá fẹ́ wò pé ah, àbùkù ni ọwọ́ náà lórí ọwọ́ sí wa ká sọ wípé rahmatu lọ́ọ̀lì àánú ọlọ́wọ́n ọba rárá fọ́ọ̀kọ́ ọwọ́ náà lórí ọwọ́ wọn láwùyẹ́ ọlọ́ọ̀bá onye ọwọ́ láhù yàdáàd ó lọ́wọ́ méjì wà yàdáàhù mọ̀bùsù ìfọ̀táàl méjèèjì sì ní ọlọ́ọ̀bá máa ń làkalẹ̀ báyìí gbogbo ìgbà ti bèèrè nǹkan ọlọ́run ìyáka náà sọ wọ́n ọlọ́run ọba ọba tó náwọ́ ni bí máa ń ná pẹ̀ tó bá fẹ́ ọlọ́run tó ṣàlùwẹ̀ kọ̀ọ̀kan wa ilé ìjẹ́ tó ta máa ń ṣọ́ lánàá àti isma mi láti máa ń ìlà orúkọ tọ́lọ́ bá ti fi ròyìn rẹ̀ a níwò pé àbùkù wà bẹ́ẹ̀ bó láti máa wá fi wéra wọn lára ọlọ́wọ́ pè rẹ̀ bẹ́ẹ̀ àwa náà gbọ́dọ̀ pè bẹ́ẹ̀. fàyínàká ti ààyè nínà ọlọ́sọ fún lọ́wọ́ pé ojú wa ló ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ìyá àyóní náà tó kéèyàn wá sọ wípé àwọn orúkọ yà gbọdọ̀ yí wọn padà kágbà pé bọ́lá ti fi ìròyìn rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí wà láàbí ṣáàbì tọ́lọ̀ bàbá wa pè rẹ̀ ní a àní máa fi ṣe àfiwé káwá wò pé ọlọ́run lọ́wọ́ bó lọ́wọ́ ọlọ́run ṣe rí wà láàbí ṣáàbì àbíkáwò pé ọwọ́ ọlọ́run dà gẹ́gẹ́ bí ìlàgbájá ìkan nínú àwọn ọ̀daràn tí wọ́n ti lọ tí wọ́n pè ní Ghulam Ahmad Mirza Ghulam Ahmad mu'azizi lè jama'ati Ahmadiyya ẹni tó dá ìjọkànlẹ̀ tí wọ́n padà ń pè ní al-Ahmadiyya tó gbà tí òun fẹ́ sọ̀rọ̀ ó ní ọlọ́wọ́ ọba òun rí ọlọ́wọ́ lójú oorun ọlọ́wọ́ ọba dà gẹ́gẹ́ bí ẹranko ní omi kan tí a mọ̀ sí octopus ó ní bọ́lọ̀ ń ṣe rí lọ́dọ̀ ti ẹ̀ nìyẹn a gbọ́dọ̀ ṣọ́ra gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ rí wípé tí a bá wò pé ti ayé àwọn èèyàn pàápàá jùlọ láwùjọ tá à ń gbé ọlọ́ọ̀bá ní iná lẹ́yìn iná láyé omi múnà bí àfihàn sí láyé ìjàkó lẹ́gbàlá ìjàdàdà bí àdàdà òǹkà ọlọ́run ní ẹ̀rá wọn tí wọ́n gba lùkì àmọ̀ tí wọ́n bá fẹ́ sọ ọ̀rọ̀ àwọn màláìkà wọn sọ pé obìnrin ni wọ́n wọn á lóbìnrin làwọn màláìkà ọlọ́ọ̀ni gbogbo ẹ tó bá sọ báyìí láàyò mìíràn lè àfihàn kèfèrí nírú ẹni bẹ́ẹ̀. torí náà bá ti sọ pé àwọn màláìka obìnrin ni wọ́n ohun tó ń sọ ni wípé àwọn màláìka nìyàwó ọlọ́run ọba èyí pé táwọn ẹlòmíì bá fẹ́ dúdú ẹ̀rù màláìkà wọn wá ya ẹyẹ àbí kọ́ ya èèyàn kó ní ìyẹ́ kó wọṣọ wáyé ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ̀síbí ìwà tẹ̀síbí ìbí ọlọ́run bá ní ṣe ìjàkà nítorí ní iṣẹ́ yìí wàhúwà tẹ̀lé ìrìn bàṣír tẹ́ gbogbo orílẹ̀ ayé pátápátá àti sọ́mọ̀ lẹ́yìnká kàmítì iṣẹ́ kò sí tó dàbí ọlọ́run ọba Allah wà kó wà tẹ̀lé ẹ̀rú al-basir ṣùgbọ́n náà ọba ti máa ń gbọ́ ni wà sábẹ̀rẹ̀wò lẹ́yìnká kàtàmẹ̀rí náà gbígbọ́ ọlọ́run ọba ó yàtọ̀ sí wa ní àpọ̀jà ah, ah, náà ọlọ́run ọba èèyàn wà wájú ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwàsálá ó wí jẹ́jẹ́ kódà ẹ tó wà wájú ẹ̀gbọ́n gbọ́ ọlọ́run ti ní kọ́ni sẹ́ni àwọ̀hù ọlọ́run gbọ́ ní ọlọ́run kí ló sọ kéèyàn máa báyìí kó kọjú sí tó dáwà lè gbọ́ orú ẹ̀jọ̀ náà a lè gbọ́ léṣà tàbí ti ṣe ìfọkàn dàbí ọlọ́run láàyò lè kóhó àbísọ́ kò sí bó ti ṣe lè tóbi tó kò lè rí ọlọ́run wà wúwá tí ó lè kó àbísọ́ ṣùgbọ́n náà ọba gbogbo lórí a ti rí pé rírí tiwa ó yàtọ̀ títọ́ lọ́wọ́ gbígbọ́ tiwa ó ṣe kí ni ó yàtọ̀ títọ́ lọ́wọ́ ọba àti ọlá eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ọ̀tá máa mójútó min àtìmáyí láyé wà fífáàtì àwọn òròyìn ọlọ́run àti orúkọ rẹ̀ tí a bá mójútó àwọn ilé ìsẹ̀sílùmọ̀ ìmáànà ajẹ́sábàbí kí ìmọ́ni wa kò lékún ọlọ́run kó má tẹ̀lé ẹnìkọ̀kan wa fún ní ìmọ́ni bá ní ni òun náà ní ìmọ́ni wa ọlọ́run bá kó má tẹ̀lé wá ṣe kò bẹ́ẹ̀ dáadáa nígbàtí a bá ti ní ìmọ́ni nípa àwọn àtìmọ́ ìlà a máa tàbí kún ìmọ́ni wa ومن الأمور التي تسبب زيادة الإيمان تدبر آيات القرآن ونكما ننسي القرآن الكريم الله أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله نتعلم ذلك láyà dàda barúnà kùrán wọn máa ronú títí rẹ ọlọ́wọ́n bá ní wàlẹ̀ òkàna mi nà ìdè ọ̀yìnlá tó bá jẹ́ pé kùrán wá láti ọ̀dọ̀ ọlọ́run tó yàtọ̀ sí àmọ́ọ̀ni làwájá ló fi ìlà fàǹkẹ̀sírọ̀ wọn bá ní rí ìyapa oríṣiríṣi nínú ẹ̀ tẹ́wọ́n wá wo kùrán láyà sí ìbáṣẹ̀lú mi bẹ́ẹ̀ ni yàrá yìí wà láti mọ̀ọ́nìfẹ́ ọlọ́run ní níwájú ní ọlọ́run ní abala yàtàdà barúmẹ̀ kùrán àmàlà kùlùmí àkùfà lùhà ọlọ́run ní wọ́n máa ronú sí kùrán àbí wọ́n ti kí ọkọ̀ wọn pa pẹ̀lú padlọ́ọ̀kì ni so tàdákùnrin kùrán nínú tí ọlọ́run ní kí ọlá fẹ́ fún wa ní nígbàtà bá ronú sí kẹrin àwọn nǹkan a mọ̀ nínú ọlọ́run bá máa ṣí payẹ́ fún wa àwọn nǹkan tí ò yé wa á bẹ̀rẹ̀ sí máa yé wa àwọn nǹkan tó dàrú adì tó ń kílíà sí wa kọ́lọ̀ bá fún mẹ́tẹ̀ fi wá ṣe kò ń gẹ dáadáa ọlọ́run ni wa yíra sí ní máa yá dúró zaadatuhu ìmáàna wa ala tí wọ́n bá ti ka ayé ọlọ́run tí wọ́n lé sí báyìí ọ̀wọ́ àdìdí àti máa mú ọkọ̀ wọn wàyí láti rí àtà àlẹ́ ní màá yá wọ́n bá ti wá ka ọlọ́run tí wọ́n sí báyìí dáadáa ni wọ́n á lékún kí ló máa wá bí tí ìmọ̀ ni bá ti lékún ó máa fi iṣẹ́ sí wọn lára wàhálà rọ̀ fídí yàtàwàkàlù nínú iṣẹ́ tí ìmọ̀ ni máa fi sí ni lára àtàwákùnù àlọ́mọ́ ẹ̀ tó bá ní ìmọ̀ ni ló máa ń gbé ara lọ́wọ́ ọba tí gbọ́gbọ́n bá ṣẹlẹ̀ sí àti ṣe kí

àwọn olùgbáralé ẹ má gbáralé kankan àyàfi ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run wà yídá sílé ata àléyìn máa yáàtò àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n bá ti káyọ̀ ọlọ́run tí wọ́n lé sí zadatuhum imana ìmọ̀ ni wọ́n máa lékún wa ala rabbihim yatawakkalun wọ́n ti ti kiri wọ́n gbára lé ọlọ́wọ́ ọba àdékíọ́lá ọlọ́wọ́ ọba àdékíọ́lá ni ọlọ́run láti sọ kalẹ̀ sínú alukur'an máa húwa ṣìfà òtàbà jẹ́ ìwòsàn ṣìfà ó ní àbọ̀rọ̀ ọ̀gbìn kúlò gbogbo àìsàn tí máa ń dání láàmú nínú ọkàn kur'an a máa wòsàn àbọ̀rọ̀ ọ̀gbìn àdìsá gbogbo àrùn ara kur'an a nínà àbọ̀rọ̀ àṣàkù ìmáa ṣe iyèméjì nípa ọlọ́wọ́ ọba kur'an yọjú ẹ̀

tí a bá ti mójútó ọmọ ọba máa jẹ́ kó jẹ́ sábà bí àdékò ìmánì wa kọ́lọ̀ kó má tẹ̀ ìgbé wa kún nínú ìmánì kọ́lọ̀ kó bu wa ṣe kó ilé ìjẹ́ méjì nínú àwọn nǹkan mẹ́wàá tó máa máa jẹ́ sábà bí tí ìmánì wa kó lékún tó bá tún di ọ̀sẹ̀ tí ó bá tẹ̀lé insha Allah àmà tẹ̀síwájú lórí ẹ̀ akólókọ́ ni hada asàtìláríwá lápò àtàkìrò الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world, may the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is another phase, inshallah, which comprises of uh, 10 things that can be source of increase in our faith. We know that Allah subhanahu wa ta'ala has mentioned in many places in the Quran that the essence of our creation is to worship Allah subhanahu and when we want to worship Allah, لابد أن يكون بالعلم وعلى اليقين. When we want to worship Allah, we should worship Allah with clear knowledge. The Prophet sallallahu alaihi wasallam said, "Qul hadhihi sabili ad'u ila Allah." This is my path. This is my way. Adi'u ila Allah. I call to Allah. Ala basiratin of clear knowledge. Ana wa man This is my own duty and the duty of whoever follows me. So that is our duty as believers. We have been commanded to worship Allah. We have been commanded to learn about the religion. We have been commanded to teach people about the religion. خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ The best among you are those who teach knowledge, or are those who teach knowledge and also learn knowledge. At-ta'allumu wa ta'lim fi nafsil waqti, we should teach and we should also learn. If you are a teacher and you are no more learning, you are not qualified to be a teacher. You are not worthy as a teacher. If you are a teacher and you don't learn, it is said that a medical doctor who is not, who is not reading about medicine on a daily basis can never be referred to as a doctor. That is why we have many hired healers as doctors in our environment because people seem to seek for knowledge as soon as they attain position of authority. They are forgotten that the position they occupy can only be discharged to please Allah when they seek more knowledge. They know more about what they are doing. So unbelievers, it is compulsory upon us to always learn about our religion The Prophet sallallahu alaihi wasallam has mentioned that seeking for knowledge is a duty upon individual Muslim. You should learn. Your father cannot learn on, on, your, on your behalf. Your husband cannot learn on your behalf. You have to learn. It is an individual duty. It is not found to Such that when people, when some people have knowledge, then it suffices that other people can sit down. That Allah subhanahu wa ta'ala said, وَمَا كَانَ لِلْمُؤْمِنِينَ لِيَنْفِرُ كَافَةً It is not permissible for the believers that they should all go out to work, They should all go out to fight. وَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ طَائِفَةٍ There should be every, from every group, there should be a set of people. لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ their duties to learn about the religion. While وَلِيُنْذِرُ قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ and when they are to come back to them, they also put them. So that is the duty of the Muslim. We should have in our community those that teach knowledge. We should have in our community those that are learning knowledge. And part of what we should learn tashihu imanina. I don't think that can make our iman to be better. Because our life will never be better until our iman becomes the best. And the best iman is that one that is preached by the Quran. That one that is demonstrated by the Prophet Sallallahu Alaihi Wasallam and his companions. May Allah be pleased with them all. With them all. So if we want to attain success in this life, we need iman. As Allah said, قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ Successful indeed are the believers. Successful indeed are the believers. And Allah said, قَدْ خَسِرَ الَّذِينَ كَفَرُوا بِلِقَاءِ رَبِّهِمْ Likewise, those that believe in the meeting with their Lord, the awards they are in love. You can see vice versa. Believers are successful, while the non-believers are not successful. So for us to be successful as believers, we have mentioned ten things that we make us to, to retain our iman. Because an iman yazid wa yanqus, iman goes up and comes down. How can we maintain that uh, stability in our faith? There was a companion of the prophet known as Hawdala. He once went to the prison of the prophet for sallallahu alaihi wasallam. On his way, he met Abu Bakr and Umar He complains to, to them what he observed in his life. He said, I observed that whenever I was with the prophet, my iman would go up. But whenever I go back to my family, the iman would come down. Then Abu Bakr said, that is the same way I'm also feeling. وَذَهَبُوا إِلَى النَّبِيِّ صَلَى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَكَوْا Then they went to the Prophet صلى الله عليه وسلم and gave a complaint to the Prophet صلى الله عليه وسلم. Then the Prophet said to them, هكذا هكذا such is life such is life يزيد وينقص iman will go up and it will come down and that if you were to be on that higher level of that your faith that's some part of kowai malaika the angels of Allah will have been going from one place to another having access to you because of the level of your iman. So if we want to have goodness in this life and the hereafter, we need iman. We need faith, sound word. So the first thing we have mentioned is ma'rifatu wa fahmu asma'illah is to understand the names of Allah, to know those names and to understand them. The Prophet sallallahu alaihi wasallam has mentioned that Allah subhanahu wa ta'ala has 99 names, that whoever master this name Whoever understands them, whoever applies them in his day-to-day activity, that understanding is going to enter paradise. And regarding that, we have mentioned about four Zawabit, four rulings regarding the names of Allah subhanahu wa ta'ala. And the first one that you mentioned is that the sifat, the attributes of Allah are more than the names of Allah. From every name of Allah, you can get an attribute and not from every attribute that you can get away. That's why people are making mistakes. That whenever they saw a paper, a description, attribute of Allah in the Quran, they will try to come out with a name from that attribute. And that has contributed to a lot of mistakes that we have in the Bab, in the chapter of Aqidah. Then another thing that we have mentioned is that the name of Allah must be established with evidence. You cannot call Allah by any name except if Allah has named himself with that name. We don't give Allah name. That is why you can see among the non-Muslims, um, many Muslims today are trying to imbibe the lifestyle of these people. You will see them when they are trying to eulogize Allah. When they are trying to describe Allah, they will try, try, try to come with them all sorts of things. Allah Bada, you know, I hope you have had that alágbádá iná you can see this is not an attribute that, that is benefiting to God there is no way the Quran allows to try to itself with this and you have many scholars of the Muslims today trying to follow the footsteps of these people because of what they want to eat they want to sell cases so you don't call Allah by name that he has not named himself with. You need to study the names of Allah. And when you know there are many names, which are not authentic. They have not been mentioned by the Quran, nor by the Sunnah of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. And part of what we have mentioned regarding the names of Allah is that those names, because we establish them for Allah. And we don't try to make ta'atil. And when you say ta'atil, it means to it means to render something to none that is inexistent There are some attributes of Allah that people will try that, okay, if we should call Allah by these attributes, it is not benefiting to Allah. But Allah has better knowledge than us. Allah ya'lamu man khalaqa. The one who creates has better knowledge. So when Allah says it is, let us accept it that way. Wala nushabih, wala numasbih. And we don't compare the name of the attributes of Allah with that of others we can see that al-ashisan yasma someone someone can hear While you, wayo befir you can see but you cannot compare the seeing and the hearing of man with that of Allah subhanahu wa ta'ala laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir nothing is comparable to Allah subhanahu then the second thing that we have mentioned is that we should understand the Quran and we should always reflect over the meaning of the Quran. As Allah mentioned, أَفَلَا يَتَدَبَّرُونَ Quran, Do they not ponder over the meanings of the Quran? وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ If the Quran were to be from other than Allah, لَوَجَدُوا فِي اخْتِلَافًا كَثِيرًا They would have found discrepancies, irrelevancies in the Quran. But the Quran is perfect because it is the book of Allah. You cannot find a single mistake from the Quran. It is not possible because it is the book of Allah. after the ahsana kulla shay'in khalaqa. Everything that Allah created is perfected them. Even in the creation of Allah, you cannot find imperfection. Allah subhanahu wa ta'ala says, look at the, or at the summer, at the summer. Hal tara min futur? Can you see any negligence in the creation of the heaven? No, you cannot see. Not to talk of kalam Allah, the speech of Allah. Because Kalamullah means that because the word of Allah is not among the creations of Allah. It is among the sifat, among yatakallam. And whatever someone say is part of that person. So the speech of Allah is part of Allah subhanahu wa ta'ala. That is why some of the scholars are of the opinion when people ask, can we make oath? You know, if you want to make oath, you say, I swear by Allah. Mo fọdọ̀ So people will say, can we say, mo fi Quran búra? So some of the scholars are of the opinion that it is acceptable. Why? Because they say, Al-Quran, let's have Quran is not a creation. It is part of the creator. Because it is one of the attributes of Allah subhanahu. So when you are saying you, you swear by the Quran, it means I swear by the word of Allah. So there is nothing wrong with that. We pray to Allah to grant us success and make us uh, achieve the right iman and to make us enter paradise alongside with the believers, those who die on demand, and we pray to Allah subhanahu wa ta'ala to make us now on the path of Prophet Muhammad sallallahu alayhi wa sallam, قوموا لصلاتكم يرحمكم الله.